Kẹ́mi Kẹ́mi hmm. Kẹ́mi. ẹ̀mí ló mọ̀ pé. mi ò rántí. o ò rántí. mo ní pé mi ò rántí ṣé nǹkan míì tún wà ń bẹ láàárọ̀ yìí. <sighs> dẹ́ẹ̀dẹ́ mi àhọ́ sórí tí ọlọ́run bá gbéyàn sí àwọn ipò kan láyé yìí kò yẹ kéèyàn wá sọ ara ẹ̀ di ọlọ́run yẹn o ó yẹ kí èèyàn máa rántí àwọn ibi téèyàn ti ń bọ̀ ṣé ó wá rí gbogbo tí mo ti ń sọ lọ́wọ́ ìwà ti ẹ̀nì ìyẹn ti ẹ̀kọ́ ẹ̀kú wa ṣùgbọ́n kí àwọn tó jẹ́ olólùfẹ́ torí pé tó wá jẹ́ celebrity nsìn ò jẹ́ ká gbọ́ràn mọ́ wọ́n fẹjọ́ ẹ̀sùn tún jí ọ̀rẹ́ mi fẹjọ́ ẹ̀sùn mi ní farabalẹ̀ jẹ́ kí n sọ tèmi. ó lóun kọjá lọ jẹ́jẹ́ tán lẹ́nìkan pé òun náà kó lè pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti tàn káàkiri ó mọ̀ pé ẹni tó bá ti dórúkọ làbùkù máa ń wà kiri kó o ṣe kí n dó sẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kó tiẹ̀ wùwà pé òkè àwa ẹ̀gbọ́n ẹ̀ akọ ẹ̀ nǹkan tá a bá lọ́wọ́ òbí wa á dẹ̀ mú gbogbo àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára wa ṣé èèyàn ń jẹ́ celebrity ló jẹ́ celebrity èèyàn ń jó lórúkọ ló jó lórúkọ nítorí ọlọ́run ọmọ ẹ̀ wọ́n ní pé fáǹsì kan pè ẹ́ wípé ró kan tó ṣe nínú fíìmù ẹ̀ kan o ẹ̀ ó jẹ́ bó ṣe jẹ́ o ó wá ń fojú yẹn wò ẹ́ ṣé bí ètò ẹ̀rẹ̀ ni pé bó ṣe rò pé bóyá o jẹ́ àṣà yẹn kó dé pé ah sista broda kí ni yóò máa rí bẹ́ẹ̀ nǹkan tó ní kí n ṣe according to the script ló ṣe kó dẹ̀ farabalẹ̀ ṣàlàyé fún ó gbẹgbẹgbẹgbẹ ó dẹ̀ wùwà aṣa inú dẹ̀ bára ẹ̀ lórúkọ jẹ́ débi pé àwọn èèyàn ń tẹ̀ ẹ́ ládùúgbò. ẹ kẹ́mi yìí yé padà tára ẹ̀ mo máa ń sọ fún ẹ̀. bọ̀dá mi ṣe rí gbà mí tẹ́ bá sọ̀rọ̀ mo máa ń ṣàì láti wò ó pé ṣé ìyá kan náà ló bí wa ṣá because at times ọ̀rọ̀ yín ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi bá tiẹ̀ bá tu wa tó bá tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ ká sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ and ẹ wá gbọ́ ṣé kò yẹ kẹ́yìn fight back kó tẹ́ kí fìlà yìí bá yín wọnú bíbá yìí ṣé kò yẹ kẹ́yìn fight back ẹ sọ fún wọn pé kí wọ́n dá padà kí wọ́n gbé jẹ kí wọ́n gbé mi kí wọ́n má ẹ̀wọ́ àsọ bẹ́ẹ̀ mọ́ ẹ wá tu wá bá mi ah, ẹgbẹ́ mi ẹjọ́ máa sọ̀rọ̀ sí yín o ah, máa sọ̀rọ̀ sí yín ẹ̀wọ̀ ẹ̀tẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àbọ̀wá bá ní ti sí yín o ẹjọ́ torí tọ́lọ́ ṣé gbọ́dọ̀ Túnjí òníṣẹ́ ni ṣé wọn ò níṣẹ́ ni o ṣé wọn ò níṣẹ́ ṣé wọ́n ti lé wọn bíṣẹ́ ṣé wọ́n ti fáyà wọn ni ó tiẹ̀ tó kọ́ fáyà wọn tó bá yẹ kí wọ́n ti fáyà wọn ó yẹ kí wọ́n fáyà wọn because èyí ò lè mú ọkùnrin kùnrin kó mú ṣe òfófó kó mú lókùnkùn dùn kí wọ́n má fáyà ẹ̀ àwọn náà ni wọ́n máa gbọ́ pé mo wọ̀wọ̀ wọ̀ àwọn náà ni wọ́n tún máa padà wá gbọ́ pé mo pèèyàn kí ló dé kí ni nǹkan tó dé ṣé wọ́n bí sórin mẹ́ja ni ṣé wọ́n máa ń kọ ẹran pọ̀ kọ kíkọ ṣé wọ́n máa ń sọ ẹran pọ̀ kíkọ kọ̀pọ̀ kọ́ kọ́ ìkọ́pa ni ẹ má jẹ́ kí n ṣe Yorùbá sọ sí yín o. Ah, ah. Kẹ́mi and besides gan ẹni sùúrù ẹ̀gbọ́n mi ẹjọ́ mò ń bọ̀ mi ò tí ì land kí nìkan tẹ sọ pé wọ́n sọ pé mo sọ yẹn náà ẹni wọ́n sọ pé èmi ṣe sinimá kan wọ́n wá pè mí ṣé ẹni tó pè mí yẹn òun ò mọ̀ pé bóun ṣe fẹ́ pè mí celeb ni mí ó máa ní bí wọ́n ṣe máa ń bá mi sọ ẹ wo bẹ́ẹ̀ náà ṣe fẹ́ bá mi sọ ẹ kọ ẹ ẹ tẹ lè fi ọmọ mi ò sórí sùúrù ẹ tẹ fi sùúrù sọ ẹ kàn ń gbébọ jì í ẹ tí ẹ rú ọ̀rọ̀ yẹn ẹ digest ẹ kàn ń jù sí mi hàn <laughs> hàn please i'm not in for that ẹ jọ̀ọ́ ó ṣàárọ̀ ẹ má máa fi irúkọ bẹ́ẹ̀ ṣẹ̀ mí lọ́wọ́ àwọn ah, ọmọ what was that deal. <laughs> Ah. Mm-hmm. olórí olúwakẹ́mi yọ̀dá. obìnrin lẹ́ ń ké sí. olórí olúwakẹ́mi yọ̀dá. obìnrin lẹ́ ń ké sí. wo tí ọmọdé ẹ bá ní aṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà. àgbàlagbà gan ò lè ní aṣọ tá a fi ń ṣe sisi tá a fi ń ṣe oge aṣọ tí máa wọ̀ tẹ́lẹ̀ pé tí máa kọ́ sí gbòòrò wọ́n mọ̀ pé yẹ́ sisi ló kọ́ sí gbòòrò àgbàlagbà gan ò lè nírú ẹ̀ cupboard bóyá mi ò mọ bẹ́ẹ̀ tẹ̀sí ń gbà àwọn òwe àwọn òwe tó yẹ pé oh damn àwọn òwe tó sì nínú ìwé. Oh, oh, oh, sórí ọmọdé ẹ ni tó ń gegi nígbó àwa àgbà amòye tí kì í ṣe àgbàyà nìkan ló máa mú tó máa wọ sí. ẹja mọ bẹ ọmọ kékeré mi ní lọ sínú gbó àwọn èèyàn bíi ti tèmi lẹkì àjà you know Magaldo you know lẹkì phase one àwọn ibi tí a máa ń lọ ní destination mi nìyẹn kí ni mo fẹ́ lọ sínú gbó ṣé mo gẹ́gẹ́ dùn ni ṣé mo gẹ́gẹ́ dún ni mo ṣe fẹ́ lọ sínú igbó tágbàlagbà fi máa gégi ẹ wọ ẹjẹ wa sọ kíní kan fún yín tẹ bá lọ sínú igbó tí igi bá rẹ lu ìlú ẹ má rò pé mo máa ní owó kọ̀ọ̀kan owó tẹ̀mí celeb tí mo gbà táwọn èèyàn fún mi ní gbòòrò táwọn èèyàn fi appreciate ẹ rò pé mo ń bọ̀ wá ná sí bóyá sẹ́yìn àbí tẹ́pá lọ fẹsẹ̀ gẹ́gùn á jẹ́ pé ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín nẹ̀ torí ó dà pé ti ẹ̀bọ̀dá what's his name again kí ló pórúkọ ẹ̀ náà tún tún jí whatever man wọn wọn mọ nǹkan tó oh, ẹ jọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire èmi àwọn sọ lórí ètò wípé eré là fi ń bára wa ṣe ẹ̀rù là fi ń dáàbò mọ ojú ṣùgbọ́n àwọ̀ wa ní ṣètò káàmọ́ jẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ kú kò mọ òkun kẹ́ ẹ kọ́ nǹkan kan tàbí méjì ṣe tí